àbùwọ̀ pé ó nà wọ́n ní sọ́kọ́ táwọn náà bá yàgbé káwọn táàbà bí àwọn mùsùlùmí ṣe máa táàbà wọn á ó sì àbùkù kẹ̀yẹ́ rẹ̀ bá mùsùlùmí ṣe é ṣe orí dáadáa ń bò bí wọ́n wá ní òkútù lọ́wọ́ káàbù. eléyìí túmọ̀ sí pé ń gbé pamọ́ ń gbé pamọ́ àmọ́ òkúrọ́ nígbà tí logic kò lè yé àwọn kò lè dà bẹ́ẹ̀ kò lè yé torí one plus one plus one equals to three to everybody àmọ́ lórí ìṣòro equals to one ọ̀dájú kí wọ́n lọ sùkúrù gbogbo one plus one plus one tẹ bá mọ ọmọ ikú mẹ́ta tẹ ẹ fọmọ nọdúrí wa ọkẹ kíndàgàdì tẹ ẹ fún pé ẹni èyí ẹ̀ta kò lè jẹ ọ̀kan màmá wọn sọ pé nǹkan mẹ́ta ló ti kàn ṣe òbí lọ́sìkì náà ló sọ ẹni tó agbárí ṣe wá sí kí ó náà fúrọ́ kò lè yé tọ́ بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما ọ̀rọ̀ onídìí wọn ti sẹ wí kíkí lọ lọ́wọ́ gbígbé lọ náà wọn bá gbé lọ sókè lọ́dọ̀ rẹ̀ wọ́n wà háì tó ń tẹ̀mí rẹ̀ wà ìlà ọlọ́run bàbá sọ pé bá rọ̀fà allahu ti sẹ́tẹ̀ hù ilẹ̀ torí pé tí wọ́n bá sẹ́mi láàrin yẹn wọ́n ò ní sọ pé rọ̀fà àwọn lọ́ rògbòye torí àgbọ̀mí láyà ó ilẹ̀ lẹ́yìn àkàdà ọlọ́run bàbá sọ pé bá rọ̀fà allahu ilẹ̀ lóyìn tó bá kó ti kú ọlọ́run ti sọ pé bá rọ̀fà allahu ilẹ̀ lédè lárúbáwá tó bá yẹ kó ti kú tọ́lọ̀ wọn sọ ní bọ́lú rọ̀ fá àhàmọ́ọ̀hù ilé ìkẹyì tó tẹ̀sẹ̀ hàmìdá ara bọ̀rọ̀ gidi tó ti kú ọlọ́run bọ̀ bá sọ pé rọ̀ fá àhàmọ́ọ̀hù ilé ṣùgbọ́n tọ́lọ̀ sọ ní pété ni wọ́n rọ̀ fá ọ̀hù wọ̀hù wàháì bí ni làwọn máa bèrè nù tòró kùn ní sọ pé rọ̀ fá ọ̀hù rọ̀ fá àhà ni wọ́n sọ tòró ti kú ní ìṣẹ̀ ó ti di àmọ́ ẹyíṣẹ yìí tí wọn gbé lọ sókè wọn gbé lọ tó tẹmí rẹ kí ló dé bóòlù ti rọrùn láti gbé bóòlù ò sí ní rọrùn Ọlọ́run bò bùkátà bàálù kankan láti gbé lọ wọkẹ́ni ọlọ́ọ̀bù àdìsẹ́n àti alágbára ni ọlọ́gbọ́n ni èyí wá kọ́lọ̀ ọlọ́gbọ́n wípé wọ́n lọ́n kúlódé sẹ́ gbélé lọ sókè bó ṣe wù láti tẹ̀lé ìlú jẹ ó wù láti bó ṣe wọ náà láti fi kàn lẹ́nu èyí dáná ẹ ti fún ètò ti wà lọ́dọ̀ yín ẹ wà mọ̀ kàtà ara tọ́lọ̀ ẹ máa fi ògbó fún ẹ máa fi ẹ̀yìn fún pé wọ́n lọ́wọ́ bá ìnẹ́fà àdàkùnlé ṣe é wọ́n lè lágbára ní ọlọ́dúnrún kan. yíṣà níbi sá ló ń kọ́ ó wọ ọlọ́run láti là bẹ́ẹ̀ ọlọ́run sì là. ọlọ́run bá tí wọ́n sọ ọmọ àyà mi nínú tó rọ́pẹ́ alẹ́ mìíràn yìí náà ti ń bọ̀ ọlọ́ni wà ní min ahlil kitab àbí kúròtò nìta wà ní min ahlil kitabi wà ní min ahlil kitabi wà ní min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi. ويوم القيامة يكون عليهم شهيدا أي ما من أحد من أهل الكتاب حين يرجع عيسى عليه السلام إلا ليؤمنن بعيسى قبل موت عيسى. إلينا بيقول لم يمت بعد. kò sí ẹnìkan tí ó ṣẹ́kù láyé àyà tí ó mú wá ẹ̀rí kejì nù àyà tó lákòókò sábà ní tẹ̀sí mọ̀tà àfihàn ń dẹnu àyà tá à ti tẹ̀sí rẹ̀ ẹ̀rí kan ní lórí fáwọn ẹ̀rí ìdánbọ̀ àyà mi wàá tún òun tún wá kàn sí alákòókò lọ ọlọ́run kò sí ẹnìkan nínú àwọn ẹni tá a fún ní síra yahudi ní àbí nàkọ́ra yahudi ọ̀tá ànábì Ìsá nàkọ́ra tó ló ń tẹ̀lé ànábì Ìsá ẹ̀lẹ́ alẹ́ ìfúnná nàbẹ̀ àtikọ́jẹ́ kọ́ gba ànábì Ìsá gbọ́ pé abdullahi wa rasuluhu ni ọ̀kẹ́lẹ́mẹ́tò wa alqaha ila maryam wa ruhun min wa annahu abdullahi wa laysa bil-ilah wa laysa thalitha thalatha wa la bẹ́ẹ̀ fi wá nínú súnà ẹnẹ́bí rí kò ní gbà kankan lọ́wọ́ ẹ̀sìn àti islam torí ẹ̀ fẹ́fẹ́ láti òkun subhanallah gbogbo àyè tí ọ̀rẹ́ mi ti fún bẹ́ẹ̀ subhanallah àwọn mẹ́sàlásì òkun bẹ́ẹ̀ gbogbo àyè náà ti ń sẹ́fẹ́ òbí mẹ́sàlásì torí pẹ̀lú àwọn àdìgbé ọlọ́rọ̀ ọlọ́rọ̀ yóò fà gbélé tó yóò fà ilé rẹ̀ kò sí nígbà tí bíi ilẹ̀ tọ kò sí ẹnìkan tí ó ṣẹ́kù láyé nínú wọn àyàfi kọ́ fún anábì Ìsá gbọ́ kọ́bùlà mọ̀ọ́sì kọ́bùlà mọ̀ọ́sì Ìsá ayé lámáyà mùsùlùmá kò sí kù yẹn kò sí ẹnìkan nínú wọn àyàfi kọ́ fún anábì Ìsá àrẹ ìṣẹ̀lá tó ń ṣẹlá gbọ́ nígbà tó bá dé gbogbo wọn gbàgbọ́ tó wá fi tó kú tọ wọ́n á sọ pé kò kú ọ̀tàkọ̀ àlùkò kí ni ìran afẹ́kọ̀ ń jẹ ijó àti ọlọ́run ọba ló ń fẹ́ bá ma ló fẹ́ máa bá fi àgàgbàgbà pé tọ́lọ̀ sọ òní bẹ́ẹ̀. ويوم القيامة يكون عليهم شهيدا شهيد ولو تبدو من القيامة شهيد له ويصف شهيد عليه يكون عليهم لنا صحيح يكون لهم يكون عليهم lọ́sẹ̀ ilé wọn lórí pé èmi kọ́ ọmọ tó fún ọmọ ọmọ ọgbà gbélé kúrò ẹni tó àìsàn fúlàní fún tábàlì tó tó padà dé ẹni tábàlì yẹn ti lọ two thousand and something years ẹ wá dúró mílíọ̀nù tó ti lọ tó ń sanra rẹ jẹ adúró mílíọ̀nù tó bá kó rẹ láàrin yẹkùnù àlejò ṣẹlẹ̀ ìdá lọ́jọ́ ìfọwọ́ lórí nígbà tó lọ bá sọ fún un gẹ́gẹ́ bí wọ́n á lọ sọ́rọ́ fún un máa ìdá yìí. ما أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله pé wọ́n lọ sọ fún ọ pé mímu ni mú ọsọ wà síyá rẹ lọ́lọ́ méjì lẹ́yìn ọlọ́bí ee ọjọ́ ọjọ́ pé lọ́jọ́ tí wọ́n lọ sọ fún wa náà ni àwọn bàbá bàbá àwọn àbá Yorùbá láyé jọ wọn náà gbé lọ kọ́ ló mọ̀ sí wa ní kíni adọ́rùn mọ́tọ́ ó ti dáa kí kéèyàn gbọ́ lọ́ngbọ́ láyé yìí torí kí gbogbo ẹni tó bá gbọ́ lọ́gbọ́ ní ọ̀gbìn ìgbà òkè àmọ́ tí ọ̀gbọ́ lọ́gbọ́ kó tó fa ayé lẹ̀ lọ́la ìkara rẹ̀ dé kó tiẹ̀ sáyé rẹ̀. ìdákùn ní tẹ́fẹ́ tó níyà àníkọ́ eré àdìsá sọlá ń tẹ̀sí yàwó mi lọ́kìyà màtí dáfà àlù. tọ́ba kágara láti ti dáadáa láyé mi kí ló rí ti dọ́gbìn ìgbà òkè àmọ́ ẹ ẹni tí o bá gbàgbọ́ kó tó di pé màláìka kú wá gbẹ̀yìn rẹ̀ náà ìmọ̀ ènìyàn ní wúlò ńjọ́ tí màláìka kú bá dé tó ń gbẹ̀yìn kátó wá pé ńjọ́ tó dà kéèyàn. torí di eléyìí báyìí ńjọ́ tó lọ́wọ́ máa sọ fún ọ pé ìjẹ́wọ́ lọ sọ fún àwọn èèyàn wípé kó mú wà ìyá rẹ lọ́lọ́ míì lẹ́yìn ọlọ́run kọ́ọ̀lù sọ̀bà ààrẹ ògo ni fún ọlọ́run ọmọ mẹ́ta yọ kẹ́lò ní òkúra rẹ̀ lọ́lọ́run yàtọ̀ ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب تبقى في مصري قل لي أخوكم ما يكون لي an àkóòlà máa lè tẹ̀lé ìjà wọ́n tọ́ sí mi kí n sọ ní tí ò tọ́ sí mi. wọ́n ti pa àlọ́ ìlẹ̀ ọ̀dọ́ wa kò tọ́ sí mi kí n sọ ní tí ò tọ́ sí mi torí pé wọ́n náà ò lè yí padà sọ́dọ̀ lọ́wọ́. ẹ̀yin lẹ́sọ̀ ike kò ní yí ìwúrọ̀ wa lóyún kọ̀ọ̀kan náà náà ti máa lo àdẹ́sùn. fa bóòlù ẹ̀dọ́ náà ó ti wá yí tí ọ̀dọ́ náà kẹ́yìn. ẹ ọ̀tọ́ sí mi kí n sọ tí ọ̀tọ́ sí mi nkúntù kúntù hó fọkọdà àdébìlà tó bá ti pé mo sọ ni wọ́n lọ sí ma ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi ìwọ máa ń ti bẹ́ẹ̀ nù ẹ̀mí mi kan sí ní sọ à ń bọ̀ síbọ̀ sí èyí tí sọ mi ò sì máa ti bẹ́ẹ̀ nù ẹ̀mí ìwọ lọ innaka anta àdámọ̀ òyò ìwọ lọ bá tó dé mọ̀ nípa gbogbo kọ́ alábi ìka ti ṣe rí nu tí wọn á dínkù náà ni wọn á pa àlọ ọmọlẹsẹ tí wọn lọ ọmọlẹsẹ tí wọn kàn fẹ́ sọ di nǹkan tí ìsì tiẹ̀ ẹ wò tó ti fọra tiẹ̀ mẹjọ gbẹndà òkè yàn tó níjọ àjẹbó fẹ̀yìn náà ọmọ ìgbà tọwọ bí àjẹ ọmọ ìlú rẹ ni wọn bí olówó ẹni wá sì àjẹ ni kò sí kóòtù ká lọ ẹ lọ fún wa gbé àdúgbò gbé lọ kó má sara rẹ̀ jẹ́ o tó bá ti sara rẹ̀ jẹ́ ìwọ mú bíbí islam rẹ̀ dáadáa kó sọ pé ìpàdé òṣìṣẹ́ òkú ìdá òkè hàn èmi pẹ̀lú rẹ̀ máa rí i lẹ́yìn tó bá ti jọ̀ tí wọ́n bá wà lẹ́yìn náà ọ̀sẹ̀ ẹ̀dá fún ọlọ́run wọ́n fẹ́ rí lágbájá alukọ́ni wà jẹ́sẹ̀ máa wà á dẹ̀kẹ́ ká xaqọ́ tó ti gbà ńlọ́lọ́ ní owó يوسف لقد وجدت ما وعدني ربي حقا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ìwà tí bá kàtàrà pàdé oko yóò ló ń bá pàdé kò sí wọn ìwọ sì ti béèrè pàdé ọlọpàá sì ti wà lérí ọmọ sì ti wà lórí igbó torí ti ilé wọn mi náà lè fi sáré ilé rẹ yóò fi náà sáré yẹ kọbílà mọ fi yé wọn yóò máa sọ yà wọn yẹ kúnú àlejò ṣẹlí ìdá àlejò ṣẹlí ìdá lẹ́yìn ìdá lẹ́wọ̀n. yọtẹ ẹ̀rí wọn ló ṣe pé yọtẹ ẹ̀rí fún wọn yẹtẹ pé yọtẹ ẹ̀rí pé wọn yọtẹ ẹ̀rí takò wọn tó eléyìí jẹ lóṣù tó jẹ mẹ́rin. olùmọ̀wá alimami kẹ̀kẹ́ yìí rahmanullah ọlọ́rọ̀ náà tó ní kọ́bílà mọ́tì ayé عائد على عيسى عليه السلام أي وإن من أهل الكتاب إلا ليؤمنن بعيسى قبل موت عيسى وذلك حين ينزل إلى الأرض قبل يوم القيامة wíkẹ́ kọ́bílà mọ́tì yìí ìtumọ̀ rẹ̀ kọ́ síwájú sánàbí yìí tó tó torí kò sẹ́nì kan náà àwọn ẹni tá a fún ní síra yahudi àdúrà kọ́ ara tí ọ̀bẹ láyé gbà yẹn àyàtí kọ́ gba yìí ká gbọ́ láti lè sánàbí yìí sọ́kọ̀ kalẹ̀ síwájú tó fún ìjà àlùfẹ́yà alẹ́ àná ti bẹ̀yà ní ìbálà yìí ló ti wà. فحين يسر يسر ديو في الإسلام يوم حسن يكون لك لأنه يبع الجزية nígbà yẹn kò ní gbowó orí máa owó orí kéfì ní máa san fúnjọba islam kò sí máa ìgbà yẹn ló mọ gba islam náà ló mọ pa ọ wọlé ayé ọgbọdún ìlẹ islam kò ní gbà kankan bí islam tọ sọmọ agbọrọ máa ń yẹ mú kó sẹ́yìn ẹsẹ̀ ní ìjọ ọkọ ní ìlú orí máa ti ọ̀rọ̀. ọwọ́ nínú ẹ̀gbọ́n wọ̀rọ̀ èyí tó ṣe ìyàpọ̀ ẹnu bẹ nípa fífẹsẹ̀ nílẹ̀ àti àìfẹsẹ̀ nílẹ̀ báyìí ló sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò lẹ́nu ó sọ fún àwọn ìyàwó wípé nà rí sẹ́lẹ̀ mìíràn nàbí tó fi kó wọ́n ti nàkó rọ́ọ̀tì ọ̀hún ilé ìkún ọ̀bùlà ń padà bọ̀ wà báyìí tó pípadà bọ̀ kì í kan kan it is torí pé ní ọ̀pá dàjà dàjà ló ti dìde anabi ẹ̀ríta ní ọ̀pá dàjà dàjà ló ti dìde wọ́n mú tọ́sírù kẹ́mínà lẹ́bí iná kẹ́kọ̀ọ́ ìyẹn ní pé gbígbé tí màá gbé ọ lọ sí sánà yọ ọ̀sẹ̀ gbígbà ọ là kú lọ́wọ́ àwọn ẹni tó ti kẹfẹ́ yìí tó fẹ́ ṣe púpọ̀ وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ما تسيا من وسلسيا ní ẹni tó lékè tó borí àwọn ẹni tó ti kẹfẹ rí títí dídí ọgbìn dà fẹyà àwọn èyí kẹfẹ yẹn ọgbọ yìí dáadáa nítorí gba ìgbọ́ yé yóò mú kí ẹni tó ń kọ ọlọ́run awúra rẹ̀ kó ló ń wà lọ́nà tòtí abátúmọ̀ rẹ̀ ló fi wà yí pé àwọn á ṣe àwọn ẹni tó bá tẹ̀lé tiẹ̀ lẹ́yìn tó lékè ẹni tó ti kẹfẹ rí dídí dà fẹyà títí ìjọ bí ìjà òkè yá wọn sì pé wọn tẹ pọ tẹsí àkọ́kọ́ ẹjẹ padà sínú gbèsè ayé ànábìrì ìta rẹ ìṣẹ̀lẹ̀ kí ló ń wá sí islam ni àbí nǹkan mi ẹni pé ìyá rẹ wọn ti sọ pé kó kí o ànábìrì ìta rẹ sọ pé nítorí àwọn ìfọn láti ẹni fún òun kí òun fún òun yọ ìgbàgbà àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ táwa lẹni tó tẹ níta ànábìrì ìta ṣé mùsùlùmí ni àbí kékeré sẹ mọ fáwọn àwárí yóò gbé ni wọn sọ. آمنا بالله واشهد بأننا مسلمون انت كلايلا فاقولوا لهم ديري تكيني واحد mùsùlùmí. Adékọ́ni ti ń tẹ̀lé lánàá nẹ́bí Isa. Yéésù ta nẹ́bí Isa lásán ló tẹ̀lé. Ó tẹ̀lé ta nẹ́bí Musa. Yéésù ta nẹ́bí Musa lásán ló tẹ̀lé. Ó tẹ̀lé ta nẹ́bí Ibrahim. Kárí ìṣẹ̀lẹ̀ bàbá gbogbo àwọn ànẹ́bí. Èyí ti tiẹ̀ tọ́lọ̀ tó rẹ̀ tàbí tẹ̀lé tàbí tẹ̀lé ìgbà mùsùlùmí ìtura àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà wọ́n sọ pé jẹ́rìí sí pé mùsùlùmí làwà tí wọ́n kọ́kọ́ ga wọn pé jẹ́rìí sí pé mùsùlùmí ni wàá bó tilẹ̀ jẹ́ pé wọ́n yàtọ̀ sí tiẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀sìn tó mú wa náà ni wọ́n ní kọ́ jẹ́rìí sí pé làwọn náà sí torí ẹ àwọn ẹni tó ń tẹ̀lé tiẹ̀ àwọn ẹni yóò gorí kékeré ìjọ gbẹdẹ àgbẹyà rẹ ẹni tó tẹ̀lé tiẹ̀ òun náà lẹni tó tẹ̀lé tiẹ̀ nàbẹ Muhammad sallallahu alaihi wa alihi nígbà nàbẹ yìí ká ti sọ fún wa pé wọn mú bẹ ṣèrán bí rọ̀kùnrin yẹ kí ẹ̀mí bẹ̀rẹ̀ dé ahmed màá sì fún yín ròdùn nù nípa anabi kẹsí ń bọ̀ lẹ́yìn mi kí lórúkọ rẹ̀ ahmed anabi muhammed sọlọ́mọ́ àwọn àdìyẹ àdìyẹ sẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó dé tí wọ́n gbà bọ́ wọn ò lábọ́ àwọn ilé ìkọ́kọ̀ rú bì í ẹni tí ọba ti gba anabi bọ̀ kápọ̀ so ẹni tó gba anabi muhammed sọlọ́mọ́ àtẹ́lẹ̀ bọ̀ ẹ̀rí fún àwọn ìgbà tí wọ́n dákọ̀ anabi ìsáyé pé ẹ̀ máa tẹ́kẹ̀ fún àbí àlejò sọlá عليه الصلاة والسلام تقول كده أو أو الشيء الله لا نفرق بين أحد mẹrùsọlẹ àwọn akéèké yàpá láàrin àwọn ìjọ ọ̀rọ̀ àgbà àwọn ọmọ gbogbo wa torí ẹni tó bá ti tẹ̀lé sàlẹ muhammed sọlọmọ àdìwà sẹlẹ ọgbà nàbì ìsà ọgbà nàbì musa gbọ́ ọgbà nàbì ibrahim gbọ́ ọgbà nàbì ẹnu àgbọ ọgbà nàbì ọlọ́pàá sì fi àwọ ọgbà gbọ́ àbíkà lọ dáhùn torí ẹni tí ń tẹ̀lé tiẹ̀ lọ́mọ bàbá sọ mi lẹni tí ń tẹ̀lé ìtọ́lọ̀ fún àwọn anábì ọ̀nà nǹkan tọ́lọ̀ fún àwọn gbogbo ẹ̀yìn ọ̀sẹ̀ nígbà tó lè tọwọ́ mọ́ wa tẹ̀síwá ẹ̀yìn dáná lè yá pẹ̀lú ìlú o àti ẹ̀yìn dáná lè yá tó ti sùgbà ló máa ń lò ẹ̀yìn dáná lè yá tó ti gbàgbé lè lù sọ́rọ̀ ẹ̀yìn dáná lè yá tó ti nígbà ọmọ rẹ̀ lù ní owó ní kíkàrà kẹta. wà á sọ ni lọ́sùn wọ́n ti pé kí n kí ọ kí n yọ zàkà lópin ìgbà tí mo bá ń bẹ láàyè ìyẹn ní kíkọ sọjọ ìsinmi kò sọjọ subhanallah tó eléyìí ní anábì isa ẹrù ọlọ́run tó tọ́ tí wọ́n lọ́rọ́ mọ́lẹ́sẹ̀ tọ́ torí di eléyìí ẹni tó bá gbàgbọ́ tó gbà pé ti ṣe ọlọ́run bá tó gbà pé ọlọ́run rẹ̀ ń sẹ́ ọlọ́run fi káwọn tẹ̀lé lánàá tó mú wa káwọn lè wà sórí rẹ̀ àwọn ọlọ́padà gba anábì Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ pípọ̀ ni wọ́n gba anábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ gẹ́gẹ́ bí amẹ́tíyàsì ọba alẹ́ habẹ́sà ọgbà ìsìlámù mọ́kòlì dé hàn láàrin àwọn èèyàn rẹ̀ lẹ́nu tó gbà tó kú anábì kéde ikú rẹ̀ tó nàrẹ́ wọ́n ti sọ fún àwọn sáré pé Nàìjíríà ti kú lónìí ọ̀yà ọ̀wá fún ìsìlá subhanallah káló fi máa ọ̀wọ́. tó ǹdẹ́ nu wọn àwọn tó ti kú wọn gbàgbọ́ ó sì fẹ́ nu wọn ẹni tó fẹ́ àkókò nàìjíríà tọkọ láti gbàgbọ́ nítorí nọ́mbà yìí tí wọ́n mú ọ̀dà náà lè ní wọ́n gbàgbọ́ nítorí wọ́n ti mú nọ́mbà pé náà lè wọ́n kó ní ti gbàgbọ́ torí di ẹgbẹ́ ìgbà ẹni tó bá gbọ́ lọ́gbọ́ tó gba màláíkà gbọ́ tó gba àwọn sọ̀rọ̀ ọlọ́gbọ́ tó gba àwọn tó gba àwọn anábì ọlọ́wọ́ bá gbọ́ lódodo àwọn làwọn ẹni tó tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wa sallam tó ló ti wà lákọọ́lẹ̀ gba ànábì kan bọ̀ ànábì yóò fún mi ànábì kan tí ò ní máa kọ tí ò ní máa kà alẹ́ yẹn tó lọ́kọ́ maktuban indahum fi tawrat wal injil ọlọ́run lọ́wọ́ àlàkọ́ọ́lẹ̀ òdodo lọ́wọ́ lọ́wọ́ àwọn àwọn ẹni wọn parí ìwọ̀n òṣòro rí bí ẹni tó ń gbogbo ẹni tó fúnra wọn ẹ̀wọ́ ìtọ́jú rẹ ti kọ́ ní ìtumọ̀ rẹ̀ padà. tọ́ nítorí délé àwọn eléyìí àwọn ẹni wọn gba ànábì Ìsá gbọ́ àmẹ́ni tí ọba ní ànábì Ìsá náà ní ànábì Ìsá náà ní ọba ànábì Muhammad kakó ń gbà gbọ́ ọba ànábì Ìsá gbọ́ torí tọ́ba gbà gbọ́ yọ̀gbọ́ àwọn tọ́ba wọn sọ sórí. tọ́ nítorí délé ìgbà yìí النبي عيسى عليه السلام بين لله وبركاته نقبع bí òun ti ṣe gbé àwọn ẹni tí ń tẹ̀lé lánàá àwọn ànábì tó gbé wọn jẹ rí àwọn وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلن ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا Ọlọ́run ló gba àwọn ẹni tó ṣe wípé wọn gbà gbọ́ lòdòdò òun fi wọn ṣàròlé lókè kẹ òun fi wọn ṣàròlé lókè kẹ òun sì gbà wọn láyè nídìí ẹsẹ̀ wọn ẹsẹ̀ tó ń yọ lọ sí fún wọn fún Islam òun sì fi ìbàlẹ̀ ọkàjà rọ bẹ̀rẹ̀ sí ní àwọn láàmú wọn mà sí ẹ̀yìn Ọlọ́run kan òní sọ̀rọ̀ kò sí ìmọ̀ náà torí di ẹni ìtọ́jà ló ti jẹ. فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا àwọn ẹni tó wá ti kékeré ń kọ́ wọ́n kọ̀ láti gba ànábì ìgbà gbọ́ wọ́n kọ̀ láti gba ànábì ìgbẹ̀yìntì ti ànábì gbogbo àgbáńlá ayé ànábì tá a rántí funfun tá a rántí dúdú anabi tá a rán sọlá ju tá a rán sí ara oko anabi tá a rán sáwọn ẹni tó máa kọ máa kà tá a rán sáwọn ẹni tó máa kọ máa kà anabi tó so eke láti ìjọ tó lọ́wọ́ bá ti rán kò sí òṣìṣẹ́ mi tó wà sí àgbáńlá yìí má lẹ́yìn rẹ̀ anabi wa muhammed sallallahu alaihi wa alihi wa ọlọ́ọ̀ni àwọn ẹni tí wọ́n ta ìgbàgbọ́ sí òdodo yìí fọwọ́ àdébò hùmẹ́ẹ́dá bẹ́ẹ̀ ṣe ìdá máa fi ìyà tó le koko jẹ wọn lórí ẹ̀ṣẹ̀ ńlá ni wọn ṣẹ̀ ìyà tó le koko lọ́nà wọn kò fi jẹ wọn torí di ẹlẹ́yìí báyìí ayé ni wọn máa ayé lẹ́sàn jẹ́ máa kò sí irọ́ tó lè pa kọ́nà tó bá jọ pé ìyá lókè yá kò sí irọ́ tó lè tó lè pa kọ́nà tó bá jọ pé ìyá lókè yá ọlọ́run bá lọ́wọ́ fi àjẹ wọn fi dúnìá láyé bí wọ́n á àti lọ́run tó bá jọ pé ìyá lókè yá wọn máa lọ fún mi náà pé òun ní ní aláàrẹ kíkà láṣẹ ìyá jẹ wọn láyé bì ìyá jẹ wọn láyé bì ẹmọ ìwọ ti pa nù wọn gbogbo oríṣiríṣiríṣiríṣi tó ṣe kọ ṣẹlẹ̀ tọ́lọ́ bá fi àyè tí wọ́n bọ̀ àwọn mùsùlùmí àwọn náà ti kọ́kọ́ gbìyànjú àwọn náà tàbí ọgbọ́n ń pa àwọn mùsùlùmí ń pa àwọn mùsùlùmí débi tó àwọn ọba wọn láwọn olóyìnbó náà France nǹkan kan because sọ̀nà pé ìlànà yẹn ti ló yí padà látàrí gbígbà tí ọba lẹ gíríkà greek tọgba ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù gbígbà tó gbé ẹ̀sìn yẹn tó sọ dẹ́sìn rẹ̀ wọ́n sọ dẹ́sìn orílẹ̀-èdè rẹ̀ olóyìn nǹkan tó pọ̀ padà lẹ̀ ló ti wá fẹ́ pé kí wọ́n ṣe ni wọ́n ṣe náà ni wọ́n fi ń ṣe pàdé ṣe pàdé ṣe pàdé ṣe pàdé ṣe pàdé ṣe fi wá di ṣe fi wá di ẹ̀sìn àdàmọ̀jì. yéésì tẹ̀sán kan ló mú ọmọ lè gba Islam sẹ́nu pé nínú Islam yàrá dedication and commitment. Allahu akbar Allahu akbar alọ́gbọ́n. Ibẹ̀ ti kan lẹ́ẹ̀kan Allahu akbar ọ̀sìn pẹ̀lú ẹ̀ ti dàbẹ̀ ní ìdílé ti dé yàtọ̀ sí ìtòsí fún mi ọba òní ọlọ́pọ̀ oníjẹ ìdákóso ìtòrí ìdá mẹ́wàá torí wọn ní láti dá àwọn tó ń ránṣẹ́ lẹ́tọ̀ wá fún ìlú ìlú ọdún ẹ̀mọ́kọ́ àti ìgbà ní jẹ àbí ọ̀pọ̀ àbí kò sọ́fíìsì onígbà lọ́dọ́lọ́ ọ̀gáàjì tó àbẹ́fẹ́ nà pé mi Islam yọ̀tà fọwọ́ rẹ̀ kò sáà fi gbogbo ẹ̀yọ́ mẹ́rin àfọ hàmẹ́yà ló yọ sàkà tẹ́lá kó sàkà wọn ẹni ní ìlú wọn kó fáwọn láì lè ha mo ti bẹ́ẹ̀ ilẹ̀ ẹgbẹ́ ìgbà lè náà tó sàn kí láti tù. sábà pé bí Islam ṣe rí ìlú yàtọ̀ sí ìwọ́sẹ̀ kọ̀ gbàdà kọ́ wa kó wọlé agbára rẹ̀ sì jù bẹ́ẹ̀ lọ. ìgbé àpò àpò àgbà àpò là gbowó ọgbà àpò so Islam pọ̀ nílùú kan wọ́n bí àwọn sọ́kúlórí tẹ̀ lọ àwọn ọlọ́mọ nítorí ẹ̀ léèrè nítorí táwọn bá lọ táwọn bá dá táwọn bá lọ táwọn bá dá wọ ọkàn mọ wọn sọ fún ọ pé ọ ìpa àwọn òdìwájú pé àwọn ọmọ màsàárẹ ẹgbẹ́ oníkan oṣooṣù nìkan ah, ẹwọn pé ọgá ẹsùn tí ń sọ pé ọmọ ọta rẹ tolówó rẹ ọta àwọn èèyàn ní láti fura so irú nǹkan yẹn ó ṣẹlẹ̀ ìyá jẹ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ọba ìlú òyìnbó nígbà tí wọ́n gba ẹ̀sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù wọ́n gbìyànjú kan ní middle east láti sọ gbogbo middle east di ọmọlẹ́yìn bọ́ọ̀lù especially sọ̀rọ̀ spain àtàwọn àmì tó lé lẹ́ka sọ̀rọ̀ spain tí sọ̀rọ̀ spain yẹn àtàwọn syria demasco demasco gbogbo àwọn àyè yẹn àyè ńlá ni wọ́n wọ̀ bá àwọn àyè àkọ́kọ́ ló ti pẹ̀lú tí èèyàn gbé táwọn èèyàn tó sì lóòkì lóòkọ̀ láwọn ànábì ọlọ́run tó tó fi bẹ̀yìn wọn lò àti wọn àwọn ilẹ̀ ẹ̀rọ àwọn bábí bábílọ̀ gbogbo àwọn abẹ àwọn ẹni ńlá wọn gbé bẹ̀. tó wọ́n pọ̀ àwọn láti sọ gbogbo ẹ̀ sí ìlú ọmọ lẹ́yìn kan ní ìjà wọn tó kó mùsùlùmí ní ti ìdá sẹ́ẹ̀sì kan agbára wọn ní ẹ̀rọ àwòrán ẹ̀ka àtàwòrán kẹwò dalẹ̀ ní bí ọbẹ̀ kíláàsì yẹn nígbà tí wọ́n wá sílùú àwọn mùsùlùmí yẹn wọ́n pa wọ́n pa wọ́n pa mùsùlùmí pàkópa nítorí tó lè bá tẹ̀sí ọmọ lẹ́yìn bọ́ọ̀lù. fún yìí pa mùsùlùmí fún yìí pa mùsùlùmí títí tọ́nà tó bá gbé sọ̀rọ̀ àti ìyẹn ayé orí tọ́nà tó gbèsè dé. ẹ lè dákọ̀ ẹ lẹ́ẹ̀mejì lọ́dún òyìnbó tó fi máa pa lónìí. ọlọ́gbé sọ̀rọ̀ àti ìyẹn ayé orí ṣe dáadáa nínú ọ̀nà tó fi mú nínú ó tún lọ́ba france gan lẹ́rú kù òkun rẹ̀ wọ́n ti yan wọn wọ́n jẹ sùn ọlọ́ọ̀tì àìní wọn ló ti nínú ìyàtí tó ń jẹ wọn tó náà ní kí tó bẹ̀rẹ̀ náà ń bá wà wọ́n wá sẹ́ńtì bìà àyẹ̀dẹ̀ ni wọ́n fi sọ àbẹ̀wò wọ́n kọ́ wọn kó wa ọ̀gbọ̀n tó náà ṣe bàbá yìí ọ̀rọ̀ tó lọ sọ bẹ́ẹ̀ hàtà yóò tún jizya an yadi ó wà lọ́wọ́ rẹ ni sẹ́nu pé tẹ́ bá fẹ́ kàn yẹn lábùkù pọ̀ sanwó yìí ẹ̀ ọwọ́ àtúntàn lọ́wọ́ sọ́wọ́ ni èyí ti kọ́ lọ sán báńkì torí tó bá lọ sán báńkì yóò ti gbórí òkè ni pé ah, ẹ̀ dá wa lóun látẹ̀ kan àti wọ́n bí látẹ̀ kan fa àmọ́ tẹ́ bá ní kó wa lọ́wọ́ báyìí yóò kó wa ẹ̀ wà máa gbèsè àlọ́ ọ̀ràn jùmọ̀ kò pépé inú bí ọ níta ní kọ́ ẹ̀sán owó á ní kó olùkọ́ so àtà yóò tó dísì ẹ̀sẹ̀ àyẹ́dín wọ̀ mí tó fi tán bá fọwọ́ kó wa á àbùkù àbùkù ní so lẹ́yìn náà inú yàtí tó jẹ́ wọn níbi tí èmi ẹ̀sẹ̀ náà wà tó ọ̀gbọ́dọ̀ wọ orí táwọn wọ̀ ọ̀gbọ́dọ̀ wọ orí táwọn wọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé níbi tó fẹ̀ ẹ̀sẹ̀ wà wọn gbogbo ẹwù tí wọn bá wọ wọn tún fi gbàdúrà wọn tún gbàdúrà mọnú lóra ti dá ọmọ fáwọn ìbọ ìyanu inú ìyà tó ti jẹ wọn wọn máa jẹ sẹlẹmù aleikum àni wọn aleikum fa wọn aleikum lẹsẹ wọn aleikum salamu aleikum salamu báwo fún tani ọkọ sọ fún wọn pé sọ fún kò sófin Ọlọ́run náà tá ń lò ẹni kan á jẹ sẹlẹmù aleikum sọ ni wọn aleikum ẹ ẹ dáhùn pé ó ti kéde ìṣe ń lu wa tí ìbá ti pàṣẹ ju tiẹ̀ gan kíkí èsì ètò ẹ̀kọ́ gbà láàrin olúwa tìra wa nígbà pé òwe ṣe mùsùlùmí pa ó ì kẹ̀ káàrọ̀ tó yẹ ọ ìgbẹ̀ káàrọ̀ àwọn náà wà tó kẹ̀ káàrọ̀ tó gbogbo àwọn kan ìyá ń jẹ wọn yóò sùn jẹ wọn ìyá ń wọn yóò sùn jẹ wọn nínú ìyàtọ̀ jẹ wọn òun náà ní pé róòlù róòlù tó yẹ kó ló rẹpírẹsẹ̀ntì ẹ̀sìn ọmọlẹ́yìn pọ̀ ìsìláàmù náà gbàgbàgbà títí o tún gbà róòmù náà wà lọ́wọ́ wọ́n sọ ìjọba róòmù nìkan náà lásìkò àwọn kórìíra ìgbà wọ́n sọ ìjọba àwọn fárísà ọ̀sọ́ dìkan wọ́n sọ ìjọba àwọn róòmù ọ̀sọ́ dìkan fárísà àti róòmù ní ìgbà tí islam tó kọ́kọ́ dé ọ̀dà bíi amẹ́ríkà àti rọ́ṣíà gbogbo ẹ̀ lọ́sọ̀ dìkan torí délé ẹjọ́ táwọn ẹni sọ fún àpà ẹ̀bẹ̀rẹ̀ máa ń lè ibo ọ̀wọ̀ ìgbà ọwọ́ kíkra èmi aláàdótọ ó sì padà wọ láyé ọ̀run àwọn nígbà wọn gbó ìjọba wọn wọn kó wọn kó sí lọ́wọ́ ní ìmúṣẹ àdéhùn àmẹlò Muhammad ọlọ́pàá tọ́lẹ́ ti mọ báwọn mùsùlùmí ti wọn àwọn ti wọn ètò fún wọn wá kúrò sábà báwọn ti wọn wá kúrò àmọ́ àwọn wọn láti kú gẹ́gẹ́ bí kékeré ṣe ń fẹ́ láti tẹ̀lé. nàìjíríà nígbà tí wọ́n lọ sódà àwọn róòlù lọ polongo islam fún wọn kó tó dìjà olórí àwọn róòlù àwọn òkè lọ kékeré dáàbò wọn mú ọkọ rẹ yìí ní rẹ yóò Syria Lebanon kọlọsí gbogbo àwọn islam tó tọ̀ ìgbà tí Rabi'i ibn Amir tó sọ fún mi àwọn akéwì fẹsẹ̀ sàn àti Islam báwo ni láti máa tó pé kọ̀tẹ́ tó mọ̀ kẹ́ wà láyé ẹ̀ tẹ̀ lájú tẹ̀ sí kí ni àtẹ́lẹ̀ nù lóye ẹlẹ̀ nínú tó wá ní tá a bá wá gba tẹ̀ ń wá kọ́ ó ní à لقد أتيتك بقوم يحبون الموت كما تحبون الحياة. وفي قوة يا قوم تقوى وانفقوا كيف بين سنتين ó dójú àbò dójú ẹ̀ ó dójú ẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ṣe rí nù ìrẹ̀ tó bá tíjà mùsùlùmí ò gbọdọ̀ sá lójú ogun nínú ẹ̀ṣẹ̀ ńlá tí máa gbéyàn wọná àti tọwọ́lé yẹ̀wò màtá òtúlẹ̀ kó lójú ogun pé kìíní kan máa jàmàtá ẹni ń ta náà so torí ẹ àwọn mùsùlùmí bá ṣe rí nítorí pé tí má lè ti dénú ọkàn èèyàn àbá subhanallah wọn mọ òbí ń dìbò wọn gbé sí ọmọ yìí torí di eléyìí báyìí ìyá ó tún jẹ wọn ìyá ó tún jẹ wọn nítorí pé ẹ̀sìn ọlọ́run bó gbilẹ̀ ẹ̀sìn ọlọ́run gbà yìí kan ṣùgbọ́n tó bá ti lóun ti lọ́nà kọ ìyá jẹ wọn náà fẹ́rọ̀ ìyá ó tún wá jẹ wọn lọ́rùn gbogbo ẹgbẹ́ ìwà ti Islam kí wọ́n kọ ìyá ni ìyá ni ìgboro ti lè gbọ́n ọ̀sán lẹ́tọ̀ àwọn pọ̀ ẹ̀rọ náà tó a lè pọ̀ tó bá ìta pa wọn sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ kéèyàn díẹ̀ ní ọwọ́ àtẹ lẹ́gẹ̀ẹ́ tí ọwọ́ náà èèyàn díẹ̀ ní ọwọ́ àtẹ lẹ́gẹ̀ẹ́ tí ọwọ́ náà tọ̀ ọlọ́lọ́ ó fi àtúnṣe jẹ wọn lọ́rùn náà wọ́n máa lọ fún iná ọ̀pẹ̀rẹ̀ yìí وأما الذين آمنوا وعملوا الصالحات ṣùgbọ́n tó gbàgbọ́ tó ń ṣe dáadáa fẹ́yìn wọn fi ìmọ̀jọ́ ọ̀run ọlọ́wọ́n ló gbé ẹ̀sán wọn fún wa ọlọ́wọ́n bá yóò gbé ẹ̀sán wọn fún wa subhanallah àná ọlọ́wọ́n bá pọ̀ àkọ́kọ́ mímọ̀ ẹ̀sẹ̀ wò pé ká díẹ̀ tí ó gbàgbọ́ tó sì máa ṣe dáadáa àná ọlọ́wọ́n bẹ̀ pẹ̀lú àjẹmọ́ ọlọ́dà kò mọ̀ yẹ wà nù rẹ̀ kó lára wa gbogbo ẹni tó rírà rẹ mùsùlùmí wọn yọ àlùkọrọ o wọn sì yọ ẹlòmíì o máa dúpẹ́ sọlọ ní lórí ìjẹrà fífi kan tó bá wù ọ náà kéèyàn jẹ ní gbogbo àgbẹyọ gbà fún tó sì wù ọ náà kéèyàn jẹ ní tó sì nà wàlá yóò sì nà tó ń torí délé bàbá mi náà ń jẹ mùsùlùmí ló ti ṣe islam wàlá yọ àyìnbó yìí tí bàbá mi náà lè jẹ mùsùlùmí tó ń jẹ kékeré àyìnbó yìí tí bàbá mi náà lè jẹ kékeré tó ń jẹ mùsùlùmí ìbẹ̀rẹ̀ ọlọ́run sì máa ṣe fẹ́ẹ́ tó bá fẹ́ẹ́ gbogbo ẹjọ́ bá ríra rẹ̀ mọ̀sùn kọ́ máa dúpẹ́ kọ́lọ̀ ká máa dúpẹ́ kọ́lọ̀ lórí ìdẹ̀ra tó ti fún àìjẹ́ náà kọjá sí ìyẹn lè wúra torí di eléyìí wọ́n á máa lèbi iná àmọ́nù wọn àmì ìsọ̀rọ̀ ha àwọn ètò gbàgbọ́ tí wọ́n tún ti sẹ́ ìgbàgbọ́ látò lójà lọ láì ti sẹ́ iṣẹ́ rẹ̀ látò wúlò láì gbàgbọ́ nǹkan méjì ń gbọ́dọ̀ jọ máa bẹ̀ tí ẹ̀ bá gbàgbọ́ tí ò ti sẹ́ rẹ̀ wọ́n lọ́ nítorí pé ìgbàgbọ́ òdodo máa ń ṣiṣẹ́ rí o ẹni tí ò sì ṣiṣẹ́ àmì kọ́ gbàgbọ́ ẹni tó sọ pé mo gbàgbọ́ ìgbàgbọ́ ń bẹ lọ́kàn mi àmọ́ ìlú sẹ́sì Islam kò ní kí ọ̀run kò ní gbàwọ̀ ní yọ̀dàká fẹ́ ìnáwó lẹ́mọ̀jẹ̀ ọ̀daràn láti ìlú rẹ̀ tó ṣùgbọ́n ìgbàgbọ́ òdodo ilẹ̀ tẹ̀lé na àmọ́nù wà á nílò ìfọ̀dà ẹ̀ ìgbàgbọ́ wọn gbàgbọ́ wọn ti sẹ́ wọn gbàgbọ́ wọn ti sẹ́ tọ́ tí ìmọ̀ wọn ti sẹ́ kí ọ̀gbàgbọ́ ńkọ́ láàfáà ilẹ̀ tẹ̀lé làkọ́ ilẹ̀ dáadáa gbogbo ẹni tẹ ẹjọ́ gbàgbọ́gbọ́ kò ní ránfààní kàlà kẹ́lẹ́ ní àwọn kẹfẹ́ rí gbogbo sẹ́ ẹ̀ tí wọ́n ti gbogbo dáadáa tí wọ́n ti wọ́n pè sàn ẹ̀ láyé àmà ẹ̀ àkẹ́rọ̀ kò sẹ́ kankan ẹni tẹ́ iná ọmọ ìyọ̀ ọ̀dà lódodo ẹni lè lágbájá kódà bẹ́ẹ̀ kó pa lọ́dọ̀ kó pa wọ̀ ó ti gbẹ̀sà láyé àmọ́ náà lọ́ gbà pé gbogbo ẹjọ́ ìṣẹ́wó tó ṣe fún nínú sọfẹ́ ìkọ̀kọ́ àrẹ mùsùlùmí àdéhùn kan wá ń bẹ̀. ó ní kíyàn bá jẹ́ kéèké tó máa ṣe dáadáa tó bá gba ìfúnra tó bá tún tẹ̀síwájú pẹ̀lú dáadáa ọlọ́run san lẹ́sìn ètò ìṣe ńlá tó jẹ́ kéèké àti ètò ìṣe ní ìṣúná. àmọ́ tó bá jẹ́ kí ọgbà ìfúnra ó tún á tẹ̀síwájú pẹ̀lú àìdá ọlọ́run ọdún ìyá ilé yìí jẹ́ yóò sọ ilé ìṣòṣe ńgbà tó wà kékeré kẹsí dáadáa ń bẹ ẹni tó gba islam tí ìlú fi dáadáa kó tó jẹ mùsùlùmí dáadáa sì ń bẹ fọlá ìdá tó gba islam tó fa ìdá sílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tọ Ọlọ́run ní àwọn gbogbo àgbọ tó ṣe dáadáa ọyọ fi ìhìn òjò rọ Ọlọ́run ó fi ẹsẹ̀ wọn fún wọn Ọlọ́run ó fi ẹsẹ̀ wọn fún wọn kọdá tó kágbàgbọ kọlọkùnrin sì كما في يوم يشد دعدكم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون فيوفيهم أجورهم ولا أقول كما يتوفون والله لا يحب الظالمين ولا أقول لك على أبو سي أبو سي طبعا القرآن لقوا لقوا بسم الشرك يسمى صلاة ولا أقول لك يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ìlú ọmọ mi má ṣẹbọ sọlọ nítorí pé ṣẹbọ sọlọ òun gan ni àbòsí tó ní la. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم وبليه تبقى أن صلى الله عليه وآله وسلم للدين وقلت أصفه تتأصفه ومحمد صلى الله عليه وسلم nípa nàbì Ìsá alayhi salam àti báwo la ti ti ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí a fẹ́ dẹ̀dá rẹ̀ àti báwo ni ìyá rẹ̀ báwo la ti ti fún mi nípa bí o ṣe bí bí o ṣe lóyún rẹ̀ bí o bí àti báwo ni ọ̀rọ̀ nàbì Ìsá ti fẹ́ rí nígbà tó délé ayé àti báwo la nàbì Ìsá alayhi salam tó ti kojú àwọn ọ̀dá àti báwo ọlọ́run bá ti fi kó la ọlọ́run bá ti lé ìrántí ẹ̀ ó sì sọ kalẹ̀ láti lọ́wọ́ ìlàkó. wà láti ń bẹ lábẹ́ ìsọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí èmi nípa sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ kọ́ gbọ́ kó sì ká gbọ́ gẹ́gẹ́ bọ́lá ọ̀gá ti sọ nínú sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما يقول له ويقول كيف نقول سوره مريم pé eléyìí ní ẹ̀yìn sá lẹ́yìn tó lọ sí sọ gbogbo sáà rẹ̀ fún àwọn tó lọ́sùn mọ́rọ̀ eléyìí ní ẹ̀yìn sá ọmọ mọ́rọ̀ ọ̀rọ̀ òdodo èyí táwọn ń ṣe ìyàpọ̀ ẹnu nípa òdodo ló ti gbọ́ látọ̀dọ̀ lọ àwọn ti ń ṣe ìyàpọ̀ ẹnu nípa tí wọn ò ní sọ fún ẹtì lè mọ òdodo yìí wọn ti kọ̀ láti gbàgbọ́ káwọn olè lẹ́yìn tó ní wọn àǹfààní sí wọn náà ní máa ṣe àdéhùn ilé ẹgbẹ́ ẹ̀yẹ ti àpẹẹrẹ mi wọlé kọ̀tọ́tọ́ náà kò bẹ̀rẹ̀ ká sọ́mà subhana ah ọlọ́run náà ta yọ ká kó bẹ̀rẹ̀ ká sọ́mà ìlà ọmọ ọmọ ògbóni fún un torí tó bá tó bá tó bá tó bá tó bá ṣe kankan ní ìdájọ́ kókó ṣẹlẹ̀ tí ń fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́yìn náà ẹ̀ kó o lọ́kọ̀ ọ́n bẹ̀rẹ̀ lọ́sọ̀ tó kọ́ ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ torí de eléyìí eléyìí òfin àwa kí àgbẹ̀rẹ̀ rẹ̀ dá àrẹ ìgbẹ́lẹ̀ bọ́ọ̀lù rẹ̀ ti tẹ̀lé ọ̀rọ̀ sọ fún àrẹ yìí ẹnẹ́bí ìfẹ́ kìí sọ̀rọ̀ ẹnẹ́bí ìfẹ́ kìí sọ̀rọ̀ ẹnẹ́bí ìfẹ́ kìí sọ̀rọ̀ àwa wá dúpẹ́ fọlọ́ tó ṣe wá mùsùlùmí wàláhì sábà náà bá mọ̀ jẹ́ mùsùlùmí inú mi kankan làbá mọ̀ máa wá ọ̀rọ̀ ànábì ìta yìí tó jẹ́ kó ní tìbí ìrọ́ lágbàpàdé lẹ̀ ẹnì kó fi kan ẹnì kó fi kú lẹ̀ ìdá àná bá ti gbèrú la gbèrú iná làwọn náà máa sọ fáwọn èèyàn ṣùgbọ́n mo láti mọ lólo láti máa sọ náà ànábì ìta lọ́ọ̀lọ́ọ̀ ẹ̀rí nígbà tí a ní òkú tó lu ọ̀rọ̀ nípa kó lọ́rọ̀ wọn ti jẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ láwọn sọ pa wọn ẹ wo Odùduwà Odùduwà ní oríṣiríṣi ìtàn là ń sọ pa rẹ̀ àbí ẹ̀kọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìkọ́ ọkọ lórí ìgbà kíkún lọ jábọ́ láti sàn ọ́ wá láti sàn ọ́ sẹ́nu báwọn sẹ́nu pé báyìí báyìí ayé àlùkò náà nìkan tó sọ pé báyìí báyìí báyìí àmọ́tọ̀ ọ̀rọ̀ wà lórí péjọ àwọn kan sọ báyìí àwọn kan tún sọ báyìí àwọn kan tún sọ báyìí tọ́ba ní kílò òdodo àwọn ah, sọ báyìí àwọn sọ báyìí náà ni kò sí ìdáre tòjúmọ́ alukur'ani ó ti sọ fún apàtà níbi ìsa ọmọ amọ́ríyàn kílò òdodo ọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí ọ̀fẹ́ lẹ̀ má ọlọ́run bá ti fi yé wa báwo ni wọ́n ti ṣẹ̀dá rẹ̀ ọlọ́run ti fi yé wa báwo ni ìyá rẹ̀ ti ṣe bí ọlọ́run fi yé wa báwo ni ó ti sọ̀rọ̀ ńgbà wọn ni ọlọ́run ti yé wa báwo ni ó ti ṣe sílé ayé rẹ̀ tọ́ra tako ọlọ́run fi yé wa báwo ni tó o yọ lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ tó o gbé sókè tẹ̀mítẹ̀mí ọlọ́run àkókò pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣe àlékún ìmáàyè látàrí àwọn ọ̀rọ̀ àgbọ̀ hàn àti sunna àtẹ̀wọ̀ Muhammad sọ̀rọ̀ wà àríwá yìí sẹ́lẹ̀ kọ́là wà kọ́mọ́sí àwa lọ́kàn pẹ̀lú àwọn tó sì nà pẹ̀lú àwọn tó sọ ilé tó sọ ilé tó náà kọ́ àwọn ọ̀gbẹ́gbẹ́ yìí nígbà ayé nígbà tó fi jẹ́ ìṣòro fún wa tí níbi tẹ̀ sí ọlọ́ba ti ya àyíká inú ìṣẹ̀wà sí ìṣẹ̀. sọ máa ní àwọn àfẹ́ òṣèlú kan máa ní pé ní ìgbé ọlọ́run kọ̀ọ̀kan máa ń títí ọlọ́run ẹgbẹ́ òun ní ìgbà ìlú alẹ́bí níta ní ìṣẹ̀lá yìí but àwọn ọ̀rọ̀ túbẹ̀ ní pé bóyá ọlọ́run ló gbà lójijì tẹ̀lé dára sọ́dọ̀ ìbílẹ̀ ọ̀rẹ́kùn ọlọ́run ló gbẹ̀ ní ẹ̀ ẹ wọn lè wá abilé ṣé ọlọ́run gbẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ níbo wọn wá sí wọn ò sọ pé pé o ti ní pàtì pàtì tí wọ́n máa fi ṣé wọ́n máa mú ayé rẹ̀. bọ́lọ̀ ń gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ kankara àní tó ń tara rẹ̀ lọ́lọ́gbà ẹni tó bá sọ kọ́lọ̀ ń gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ yóò mẹ́rin wà ó lọ alábà tó yẹ wà ní mùsùlùmí wà fi gbà ẹ̀yẹ wà ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ òkè ilẹ̀ yẹ ẹ̀fúnlẹ̀ wà ọ̀fẹ́ òkè ilẹ̀ yẹ torí pé ńgbà tí wọn náà bá gbọ́ lọ́rọ̀ bá ẹ̀mí rẹ̀ sókè kó tuntun padà wálẹ̀ kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ wọ̀rọ̀ bí ó gbà ilé yàtá ara tẹ̀mí ìlọlọ ọba ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà léèrè tó ṣe ó mi rántí àwọn olùmọ̀ nípa tẹsí sọ pé gbàtọdọ sọ pé ẹnìyí yẹn mọ tọrọ yẹ ẹ ẹ ní mọ tọrọ sọdọ sọ fún àgbẹbẹ ìta káàrà káàrà wọn ni rárá wọn náà sọ fún káàrà torí lẹ́yìn sàárẹ ìsá kẹlí ìmọ̀ràn náà anabi isa ìsẹ̀ntẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀ káàrà bí anabi musa àti bí anabi wa ọlọ́nà sọ fún gba ọ̀dọ̀ màláìkà ìgbọ́dọ̀ sọ pé èmi mo tọ̀ ìgbà náà. Àwọn ti fi náà wọ́n fún àmì ìṣẹ̀lẹ̀ tó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ tó yà sí. tàn wípé ntúbà ti jẹ mọ́ ìròyìn àti ìgbìyànjú bẹ́ẹ̀ tó lẹ́nu pé wọ́n á sọ fọ́nà pa fún wákàtí mẹ́ta nǹkan sọ fọ́nà pa fún wákàtí méje ẹnìkan sọ pé gbàgbọ́ ti tán ńlọ́lọ́pàá gbogbo ìpátá wọn sọ ní lẹ́nu tó fẹ̀yìn sí àlọ́ táwọn ẹgbẹ́ rẹ̀ pa àlọ́ táwọn ẹgbẹ́ rẹ̀ pa ni wọ́n fẹ̀yìn sí. tó ń torí pé ẹ mọ̀ pé lọ́dọ̀ sọ ọ̀rọ̀ tó ra wọn àwọn kan tó fúnjọ mẹ́ta lẹ́yìn náà lókun á jí gbogbo àwọn àlọ́ tó ń gbà lọ́nà tálá yìí tó kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n náà ló ń rẹ́tẹ̀ tó eléyìí wọn àkọ́kúlà nípa ìgbàlá ìyá ló máa ń kó wa torí de ilé ìgbà yìí àwọn yìí sáni máa gbọ́ kó wọ́n sọ ṣùgbọ́n àwọn ìlú táwọn ìgbàgbọ́ ẹ̀rí fi ń gbẹ̀yìn aṣọ kókè òdodo òdodo ni mọ́tẹ́lì tó máa sọ fún wa sáni máa máa bá ti dá lọ. lẹ́yìn náà pé tí àwọn ẹni tí wọ́n pa tí àwọn wọn gbà lóṣìṣẹ Ọlọ́run torí pé gbàgbọ́ náà wọn bá fẹ́ fi wọ́n kọ́ wò àbí wọ́n kọ́ wọlé ní nà pàtẹ́lì nàìjíríà fi àáyí ìtàgbẹ́ náà ọ̀rùn yẹn máa wọ́n tó wọ́n lọ. wípé apá àyíká ọmọ amọ́ríyàmà òṣìṣẹ́ Ọlọ́run. tí àwọn ni wọ́n gbà lóṣìṣẹ Ọlọ́run tí wọ́n tún pa ni àbí wọn gbà lóṣìṣẹ Ọlọ́run Ọlọ́run ló sọ̀rọ̀ mi. èyí tó súnmọ́ wọn ò gbá lóṣìṣẹ́ ọlọ́run náà wọ́n fi pa ṣùgbọ́n wọn ń sọ pé apá iṣẹ́ ọmọ mọ́ríà kò sì dájú pé wọ́n gbà lọ́mọ mọ́ríà mẹ́ta torí pé wọ́n pè ya rẹ̀ ní ẹni tó ṣe fún un ṣùgbọ́n náà wọ́n fún aró yìí gbígbóná wọn tó sọ pé àwọn pa iṣẹ́ ẹ̀ mọ iṣẹ́ yìí ọmọ mọ́ríà wọn làwọn pa ẹ̀ mọ iṣẹ́ ọmọ mọ́ríà mi tí ṣe òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. njẹ́ ọ̀sẹ̀lẹ̀ njẹ́ ọ̀gbẹ̀lẹ̀ àgbẹ̀yà sọmọ pé ọlọ́run bá mọ máa lẹ́nu yẹ aláwùgánà kẹfẹ́ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ njẹ́ ọ̀gbẹ̀lẹ̀ àgbẹ̀yà mọ̀ lọ́lọ́ sọ fún wa pípé ńgbà tí ọlọ́run bá bá gbé ànábẹ́ yìí sáà dìde wọ́n á ti gbogbo èèyàn ní gbangba àgbẹ̀yà ọlọ́run bá sọ pé àrísà أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله فمن بليه ذلك ìfẹ́ mọ̀ pé ìdí gbogbo kálukú wọn dòdò Naam. Aleykum salaam. Mo ń gbé kí ẹsẹ̀ pé mo gbé lọ sókè mi. Mo gbé mo gbé ga. Tẹ̀wọ̀n kí sọ́nà sọ́n mi rọ bí ọ̀rọ̀ kẹ́ ilé yìí. Màá gbé ọ wá sọ́dọ̀ ilé yìí ọlọ́run gbé lọ sí sámà torí pé ńbọ lọ́lọ́run bá wà sí sámà yẹn lókè ètè nínú sámà lókè lọ́lọ́run wà òkè gbogbo àwọn ìdákọ́lọ̀ ńdá lọ́lọ́run wà àwọn olùmọ̀ wa sọ pé gbígbé lọ sókè náà ọlọ́run gbé òun lọ sí sámà sọ àmọ́ kò sẹ́ni omi ìjọlọ́run gbé bẹ́ẹ̀ tó ń tẹ̀lé sí ara títí ńdẹ́nu sọ́nà pé yọ padà wá ọlọ́run gbé ànábì Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀mí tara lọ sí sámà nígbà tó lọ́nà bá lọ tọ́lọ̀ ń fún ní àwọn àrùn wákàtí márùn-ún ṣùgbọ́n wọ́n tún dùn padà sílẹ̀ Ànábì Ìsá ń bọ̀ wá nígbà tó bá dé so yọ padà wá sí sẹ́mi rẹ̀ tó bá fẹ́ bọ̀ náà. àwọn ẹgbẹ́ fẹ́ kí ló fi ayé àti náà náà náà ọ̀rọ̀ dáa kéèyàn kó sókè tí wàá tẹ̀lé lọ gbogbo ló ṣá o àmọ́ kéèyàn máa fi rájú gbogbo bàtẹ́ ìrìn àti ṣàdúrà kéèyàn gbọ́wọ́ sókè yìí máa dé káàdì òtítì gbà àmọ́ kéèyàn máa fi pọ́jú nítorí pé wàá lọ súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam láti fi tó gúnrégé ìnáró kọkàn ayé ìgbẹ̀kẹ́ yìí. وإنه لا يستحي أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا oníṣìjú ọlọ́rẹ̀ ńlọlọ́rọ̀ rẹ lẹ́dàá ni ojú sì máa ń pékẹ́ nìkan ní yọ tẹ́wọ́ sí kọ́mọ tọrọ kankan kó wá dá padà lóhùn kò ní dá padà lóhùn tó bá fi tẹ́wọ́ bẹ́ẹ̀ lọ kò ní dá padà lóhùn ọlọ́run sì fún ọ náà láti má bẹ́ẹ̀ lọ láti jápọ̀ ẹ̀rí má bẹ́ẹ̀ lọ láti takùtọ̀ lọ tọ̀ eléyìí ṣùgbọ́n fífọwọ́ bọ́jú kò sínú súnà yàtọ̀ sí tẹ́lá fẹ́ sùn tẹ́kí kúlọ̀ ọlọ́ọ̀ mẹ́ta kúlọ̀ ọdún rọ̀bì falak mẹ́ta kúlọ̀ ọdún rọ̀bì náà mẹ́ta tẹ́wá tú sọ́wọ́ ẹtúlẹ̀ mẹ́ta ẹ wá fìrà gbogbo ara yín bẹ̀rẹ̀ láti ojú títí dé gbogbo ara yín kó gbogbo tọ́wọ́ yín bá tó ẹ ti bẹ̀rẹ̀ mẹ́ta eléyìí súnà nàbì sọ̀rọ̀ wà á àwọn àdìsí tó mú wa wọn fẹsẹ̀ rìn lẹ̀ so ṣùgbọ́n ó lè tójọ́ mẹ́ta kó tó mọ èèyàn láàmú ti gbọ́júmọ́ torí pé téèyàn bá ń gbàdúrà ìyẹn máa ń rò pé èèyàn ń kó nǹkan pamọ́ sọ́wọ́ ni téèyàn bá wá káwọ́ lọ lẹ̀ pé àdúrò kan yìí ládàá ọ̀dà kankan lẹ̀ torí ọwọ́ kó ti wíhun tó sì gbọ́ sókè alhamdulillah anabi sallallahu alaihi wasallam náà àbí èso wọn ni sábàlá ọwọ àǹtò mọ́kànnì nàbẹ̀ ìjà ẹ máa bẹ lọ lẹ́ni tí ó ní àmàdájú tọkàn rẹ balẹ̀ sí bọ́lá wọn bọ̀ yóò sì dà tètè bá tètè àdúrà yẹn wọn bá náà. ẹ ti kálẹ̀ mẹ́ta mẹ́ta ẹ kálẹ̀ mẹ́ta mẹ́ta nígbà tẹ fẹ́ sùn tẹ wàá tu sọ́wọ́ tẹ wàá tu sọ́wọ́ tó ẹtùbí àtútọ sọwọ ìtọ òní sí mbẹ ọ tùbí atẹkùn tòtí ẹ máa ti rẹ yọ àtúrà gbogbo ara rẹ láti orí lójú títí dé gbogbo ibi tí wọn bá kálẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ lọ́sẹ̀ nìyẹn ìsọ́niyẹn ìwádìí pé kéèyàn alọ́ máa lá kankan tó máa pín kankan kó tó sùn tí wọ́n á fi wọ́n fún ní àgbàlá jẹ lójú oorun tó bá ti ka àwọn ilé ọlọ́run ọbọ̀ sọ. àbẹ́ ìgbọ́sán ní bisalòlá àti nàṣọ́ọ̀lù wọ́n ní ẹni tó bá ké آية مثل من بني يعني سورة البقرة آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون تتدفني كفتا فبقى قلت سوى من جيش سوى ẹ̀wọ̀n kí tẹ̀wọ́n ṣe méjì síbẹ̀síbẹ̀ ó sì jẹ ọkà lójú oorun torí pé ìgbà tí ò bá ti là bọ́ lódodo bẹ́ẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá tẹ́lẹ̀ wọ́n ní sẹ́bá gbé àyẹ̀fẹ́ kò sí kó tó di pé ẹ̀sán jọ̀kan olùsọ̀kan látọ̀dọ̀ ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú yín títí tí lè fi máa ẹsùn mọ̀ kó lùsọ látọ̀dọ̀ náà kò sí òní gbé oorun òní kù yàtọ̀ sọ́dẹ̀ tá a gbà tó sùn lọ àbí òye ṣùgbọ́n lè lùsọ ni látọ̀dọ̀ náà ẹsùn mọ̀ pé alihamudulilá gbogbo alamọ ayẹtọ̀ kò sí alihamudulilá gbogbo alamọ ké ayẹ méjì tó wà ní parí sóra tó bá kà náà aleykum salaam. Grace látọ̀ pé wọn ọ̀gbà kúránì gbọ́ wọn ṣùgbọ́n súnà níbi sallallahu alaihi wasallam gbọ́ torí pé súnà níbi sallallahu alaihi wasallam àdìsí pọ̀ nígbà kan níbi ìta ń bọ̀ kò tí ì sí ṣùgbọ́n ní ti wá fẹ́ tako tí ń fi gbádùn èèyàn ní gbádùn tí ẹ máa ti tako náà tó tako níbi sallallahu alaihi wasallam wallahi kò ní gbádùn àti tí ò bá ti má nílò kan àlùkùránì sọ fún mi ó sì wà very clear wọn tako ẹ kí ni wọn fẹ́ gbà ńgbà tó sọ fún kí كلام فاضي نعم نعم إنه أخبار نعم gbogbo wọn ti sọ pé ẹsìn ọmọ lẹ́yìn jésù ọmọ sí seventy two ọkàn wà lẹ́nu ha nítorí Ànábì sallallahu alaihi wasallam òní pé àwọn yahudi tó ń tẹ̀lé mẹ́jẹ̀mú láéláé wọ́n yapa láàrin ara wọn wọ́n pín sí ọ̀nà mọ́kànléní àádọ́rin àbọ́gọ́rin àádọ́rin wọ́n pín sí ọ̀nà mọ́kànlélọ́gọ́rin lọ́gọ́rin àbá àádọ́rin ọ̀nà mọ́kànléní àádọ́rin bẹ́ẹ̀ làwọn ànàsọ́ra àwọn náà pín yẹlẹyẹlẹ wọ́n pín sí ọ̀nà méjìléní àádọ́rin ìjọ tèmi náà wà fún yẹlẹyẹlẹ tọ́nà mẹ́tàléní àádọ́rin gbogbo wọn wọ́n wọ náà fẹ́yọ̀ kan islam anẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ìdílé ẹ wá mọ̀ sí anẹ́bí tó ń sọ gbogbo ẹni tí ń bẹ aláì láti dọ́tọ́ lọ́n ti sàn anẹ́bí lánàá ìdíjọ́ gbẹ̀dẹ̀ àfẹ́yà bàbá àjọmọlẹ́yìn pọ́ọ̀lù bàbá àjọmọlẹ́yìn kìnnìkì gbogbo wọn ìjọ anẹ́bí là ń pè wọn ìjọ anẹ́bí fún sọ́nà méjì ummatul ijaba wa ummatud da'wa àwọn ẹni tó ti pé àwọn ti gbọ́ wọn ti gbà wọn ṣe islam àwọn tí ò ti gbọ́ tí ò ti gbà sáà ń bẹ lórí kèfèrí gbogbo ìjọ ànábì là ń pè wọn ṣòṣùmọ́ ìwọ ń bẹ ní ìjọ ànábì tó ti gbọ́ tó ti gbà àwọn àti ń bẹ ní ìjọ ànábì tó gbọ́ tí ò ti ṣe kí ni tí ò ti gbà àwọn tó ti gbọ́ tó ti gbà là láti wá ń tọ́ka sí mi àwọn ni fi sọ́nà mẹ́tàléní àádọ́rin gbogbo wọn pàtàkì náà wọ́n wà fẹ́yọ̀ kan àwọn sábẹ́ wá lè wọlé ọ̀kan á wọn béèrè dá ọ̀bí ọ̀wọ́ àwọn àná torí gbogbo èèyàn ń parọ́ kó lè ọ̀kan àwọn lè fi sojú abẹ́ wọn. wọn máa ń kẹ́nu àlẹ́ mẹ́tìrì náà àná àlẹ́ ìlú yẹ́wọ́ máa wọ́n pa àwọn làwọn ti ń bẹ lórí irú tèmi àtàwọn sábẹ́ mi ń bẹ lórí ẹ̀ tó a máa yẹ sí kálukú ṣe wò tó bá dọ́gba pẹ̀lú dáná bí àtàwọn sábẹ́ rẹ̀ ṣe wò àwọn ìyàwó ní àwọn sọ́ra àwọn sọ̀rọ̀ ìhùn gbogbo wọn ẹtí ó wà lẹ́nà wà nù wọn ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pé ọ̀tẹ̀ lófin àwọn ànẹ́bí yẹn títí táwọn ànẹ́bí yẹn ò fi sí má ọ̀tẹ̀ lófin àwọn ànẹ́bí yẹn títí tọ́lọ̀ fi káàtì àwọn òfin yẹn lẹ̀ gbà tí ò sí má ànẹ́bí tó nígbà lọ gbọ́dọ̀ tẹ̀lé àbí òye wa tó lónìí yìí báyìí kẹ́ni wọn á فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين نعم Kéésì ni mo sọ ọlọ́run àtàlẹ́bí rẹ̀. Yọ padà wá láàsọ. Yọ padà wá túmọ̀ sí méjì ń bẹ̀. Péye. Pékin ìgbàgbé tí ìlú àìsàn ìwọ ní ìsìn gbogbo mọ̀ sí mbọ̀ ya àárí ọmọ wọn á lò sí padà gbogbo mọ̀ sọ tí wọ́n tún ọdún yìí bẹ́ẹ̀ náà lànàbì rẹ̀ kàkó sí yá lànàbì sọ̀rọ̀ àtúnlá sàlàyé rẹ̀ yóò dé sí Damascus Damascus Damascus Syria kódà ibi tí wọ́n sọ̀kalẹ̀ sí ànàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ àyè wọn. pípé mànáàrọ̀ tún bẹ̀ ìbọ̀ àyè tó ga tó máa ń sẹ́lẹ̀ ní tó jẹ́ pé wọ́n kọ̀ lọ́dà tuntun tó lè lára mọ́ kíláàsì yẹn ibẹ̀ ni wọ́n sọ kalẹ̀ sẹ́yìn ló máa ṣe gbogbo ẹ̀kọ́ àpò àbí kó ṣe lọ́sọ̀ọ̀tọ̀ ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ kí pọ̀ jù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت